a dá ọpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá anábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ní ìtẹ̀síwájú ibi tí a dúró sí lánàá níbi tí a ti ń ṣàlàyé ìbẹ̀rẹ̀ Suratul Fatiha orí Suratul Fatiha òun náà la sì wá ibi tí a dúró sí lánàá níbi tọ́lọ̀ ọba ti ń sọ wípé máàlìkì yaumid din máàlìkì yaumid din a ti ṣàlàyé ìtumọ̀ alhamdulillahi rabbil alamin arrahmani rahim àwọn adúró síbi tọ́nà ọba ti ń sọ wípé máàlìkì yawmiddin nínú àwọn àlàyé tí a ṣe lánàá òun ni wípé ọ̀nà méjì òun la àárín yẹn méjèèjì ló sì wọlé táàrí ẹ̀rí fún tó bá wùwà a lè sọ wípé máàlìkì yaomi dín tó jẹ́ pé máàlìkì yẹn yóò jẹ́ aláwásílẹ̀ fáàìn asọ́lọ̀ ọba àlékè ọlá òun náà ni máàlìkù yaomi dín tá a bá ń sọ pé yaomi dín òun náà ni yaomi lìjàzá wàlẹ̀ ìsáàbù ọjọ́ tí èmi àti ẹ tá a dúró níwájú ọlọ́run láti lọ jásí wípé gbogbo ń tá àgbélé ayé ṣe wọ́n wà fún wa lẹ́san á wà ṣèṣì òṣẹ́ so orí túmọ̀ ọṣẹ́ tà ń sọ yìí ó pín sí ọ̀nà méjì àwọn èèyàn kan bẹ tọ́lọ̀wọ́n bá sọ̀rọ̀ wọn fún wa nínú súra alukuraan ní súra tù ṣúra ọlọ́run ní fàárí kóhun fi lè jáde àti wà fàárí kóhun fi sẹ́rí ẹ̀san tá a san àwọn èèyàn ọ̀nà méjì lẹ̀san yẹn pín sí gbogbo àwọn tó wálé ayé tí wọ́n ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tó já sí wípé wọ́n ń sin òòṣà gbogbo àwọn tó já sí wípé wọ́n ń forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run wọ́n san wọ́n lẹ́san bìdòkúlì náà pẹ̀lú pé wọ́n wọ̀ náà ọlọ́run mọ́jẹ̀mí àti ọwọ́ náà ṣùgbọ́rọ̀ àwọn èèyàn yìí kó tó di yawmul jaza yawmul din wàhálà ó ti kọ́ ṣẹlẹ̀ sí wọn látinú sàárè sórí sàárè wàhálà ti ń bẹ́ ń bẹ̀ ó pọ̀ kọ́nà kó là wá níbi ìyà sàárè ó ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó já sí pé tán bá ti ń gbé inú sàárè ejò àwọn ejò ńláńlá òun ni ó ṣe kíni òun ni ó sọ sọ́jẹ àwọn ejò tó já sí pé tó bá sọ́yàn láàárọ̀ oró rẹ̀ ò ní tán tí ó tún fi sọ ní mi àwọn èèyàn yìí tá sọ wípé náà ti wá àwọn la àwọn kan lọ ná lórí ọmọ náà tó bá wá dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama tálẹ́ni tí yóò darí ìdájọ́ Allah láti sọ wípé máàlìkì yaomi dìínì ó rí pé nílé ayé téèyàn bá lówó lọ dáadáa àwọn adájọ́ ayé wọn a máa gbé àre fẹ́ni tó lẹ̀bi ẹni tá a ti ní pé òun ló yẹ kó lẹ̀ wọ̀n kò sì ní lẹ̀ wọ̀n ẹni tí ó yẹ kó lẹ̀ wọ̀n ni ó lẹ̀ wọ̀n ṣùgbọ́n gbogbo àwọn adájọ́ ọ̀lẹ́ ayé ẹnu wọn wọ́n wò tó bá di lọ́rùn gbogbo àwọn adájọ́ mílíọ̀n mílíọ̀n àwọn adájọ́ bílíọ̀n bílíọ̀n tí wọ́n ti gbowó wọ́n ti jẹ dòdò ẹnu wọn ọ̀wá ran òdodo tó bá wá díjọ́ ọgbẹ̀ndẹ̀ alkiyama kò sẹ́ni tó lẹ́nu mọ́ nínú ìdájọ́ ọlọ́run ló ní ọjọ́ ẹ̀san yẹn lánìí kápá gbogbo àwọn tí ń sọ̀rọ̀ obéjì gbogbo àwọn ẹlẹ́bọ gbogbo àwọn tí ń pàtẹ́wọ́ gbogbo ẹni tí ó máa kírun fọ́lọ́ gbogbo ẹni tí ń forí balẹ̀ fún èrè mìírí gbogbo ẹni tí ń sin nǹkan míì lẹ́yìn ọlọ wọ́n wà á san wọ́n lẹ́sàn abú kọ́lọ̀kọ́lẹ̀ mi àti ẹ ṣùgbọ́n gbogbo àwa tó bá já sí wípé a ń tẹ̀lé ìlànà anábìwa Muhammad sallallahu alaihi wasallam jama àwa wọn wà á san wá lẹ́san bìdùkúlì lìjánà pẹ̀lú káwà lìjánà so wá rí lálìjánà kó tó di bá wà lìjánà á ti kọ́ máa gbóòórùn àlìjánà látinú sàárè wọ́n wá sí ilẹ̀kùn kan fún wa láti inú àlìjánà bó ṣe wà nínú hadithu barrow wa ma'azib ilẹ̀kùn àlìjánà yẹn wọ́n ti bí fáànù ṣe ń fẹ́ sí mi ní ìsìn wọ́n ti síbi ń tá a lè fi wé fáànù kan náà àlìjánà àlìjánà yóò wà ní network yóò ní connection pẹ̀lú sàárè mùmí ní òdodo látinú àlì látinú sàárè mùsùlùmí yóò ti wá máa mọ̀ wípé à pẹ̀lú tóun rí yìí ètò súnmọ́ jù ní pálí jẹ́ lọ́rọ̀ wọn jáde sí ọlọ́jọ́rọ̀ wọn já sálì jẹ́ náà tó bá wá di ọjọ́ ẹ̀san tá à ń sọ yìí sẹ́ gbogbo àwọn adájọ́ ayé wọn lẹ́nu ń bẹ̀ gbogbo àwọn gómìnà gómìnà ẹnu wọn ti wọ́wọ́ gbogbo àwọn sójà alẹ́ ayé tí wọ́n máa ń fi kòbókò nàní lọ́nà àìtọ́ kò sí ní tán fẹ́ẹ́ dá sí gbogbo ọlọ́pàá ọlọ́pàá oní twenty naira ọlọ́pàá oní fifty naira one hundred naira oní one thousand ọlọ́pàá tí ó gbowó àbẹ̀tẹ́lẹ̀ wọn lẹ́nu ń bẹ̀ mọ́ àfọ́ onínàkàlí àfọ́ oníjàlàbí tó ti rò wípé àwọn lè sòkè dílẹ̀ àwọn lè sọlẹ̀ dòkè àwọn ọmọ nákàlí táwọn fi lè sòpin ya láàrin ọkọ àtìyàwó àwọn ọmọ èyí táwọn fi lè wó nǹkan àwọn ọmọ èyí táwọn fi lè tú ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ní tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè tú nǹkan àfọlọ́run kò sẹ́ni tó lè dé nǹkan àfọlọ́run ẹnu kálukú ọwọ́ nínú hadith eléyìí tó já sí wípé ìmáàmù Buhari àti Muslimu àwọn ni wọ́n gba àdíìsì yẹn wá àfáwà Abu Huraira ọlọ́run kó bá níyọnú sí wọ́n wà nínú àwọn tí wọ́n gba àdíìsì yẹn wá wọ́n ní nínú nǹkan tí yóò ṣẹlẹ̀ ó ní dijọ́ ọlọ́run ọba àlekè yóò gbélẹ̀ dání báyìí pé ilẹ̀ rẹ o wàyẹ tí wí sàmọ àbìyẹmí nìyí yóò wà ká yóò kakù báyìí sọ ma pé àwọn nǹkan kan bẹ tó yẹ pé wọn rọba ní ìsìn sọ ma pé àwọn nǹkan tó yẹ pé ó máa ń ràn lẹ́yìn kó ràn a papò gbogbo sánmà tá à ń rògbò tóbi wàhálà Ọlọ́run kẹ papò ni yóò bá wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run báyìí àti sánmà àtilẹ̀ ó ti wà lọ́wọ́ ta ni lọ́wọ́ Ọlọ́run ìwọ ní ọ̀pọ̀ síbò àbí wà láì ọ̀pọ̀ síbò torí pọ́lọ̀ ọlọ́dá wọn ó ti ní fọ́múlà iná máa amúrù ìdá àárọ̀ ìyàṣẹ́ ya àyẹ̀kù láwọn ohun ọ̀yàkù tọ́lọ̀ ọba àlékẹ́ òun ni wípé ìwọ sánmà lẹ́yìn ìgbà tó lọ́n bá ti pa sánmà àtilẹ̀ pó tí sánmà àtilẹ̀ tó ti di tọ́lọ̀ wọn bá gbé dání báyìí ọlọ́mọ wa sọ wípé anal maliku èmi ọlọ́run ọba èmi lọ́ba lónìí èmi lọ́ba èmi lolùdájọ́ èmi lálánìkápá òní ọjọ́ ẹ̀san àìnà mọ̀lúkù láàrídì gbogbo àwọn tí ń pera wọn lọ́ba láyé ìbóná wà gbogbo àwọn gómìnà ayé ẹ pè wọ́n wá àwọn pírẹsidẹ́ǹtì ayé ẹ pè wọ́n wá àwọn G7 tí wọ́n ń kara wọn kó pé àwọn lórílẹ̀-èdè tọ́lákàlà kan láyé ẹ wọ́n wá ẹ àwọn olórí wọn wá gbogbo àwọn United Nations Organization ẹ pè wọ́n wá níbo náà wà àwọn tẹ́kọ́wáàsì ẹ jẹ́ wọ́n yọjú gbogbo wọn wàá ṣe kí ni àwọn African Union ibo náà sá sí. Si ibo làwọn ti Saudi Arabia wà àwọn ti kọ́tọ́rù ń kọ ipa àwọn ti Egypt wá síbi sáwọn ti Egypt ò sí ni àwọn ti Sudan ń kọ ibo làwọn America Britain wà àwọn ti Rome àwọn ti Italy àwọn ti Brazil àwọn ti Britain àwọn ti London gbogbo wọn wà ọlọ́run ní aina muluku lardi gbogbo àwọn tó máa ń kara wọn kún nǹkan láyé tí wọn ò jẹ́ nǹkan kan ìbò náà wà lónìí jama ìbéèrè tọ́lọ́wọ́n bá béèrè yìí lè tàbí ọlọ́run fẹ́ fi wọ́n gbẹ́fẹ̀ ni ọlọ́run fẹ́ fi yé wọn pé wọn jẹ́ nǹkan kan ọlọ́run bó tún wá béèrè àyínà lìjàbàrú náà àyínà àlìjàbàrú náà gbogbo àwọn tyrants àwọn afipámúni gbogbo àwọn afipájẹni gbogbo àwọn olórí ayé tí wọ́n jẹ́ aláìláàánú lójú níbo ni wọ́n wà gbogbo àwọn Adolf Hitler ẹ wọn wá lónìí ìbò ni wọn wà gbogbo àwọn tẹ́lẹ̀ máa kà kàkún àwọn alágbára láyé ọyẹ ẹ̀jẹ̀ wọn yọjú ainal jabaru náà gbogbo àwọn alágbára ayé gbogbo àwọn tí wọ́n kara wọn kún nǹkan kan ẹ pè wá níbo ni wọn wà lónìí ẹ wọn wá dájọ́ kò tí ó sọ̀rọ̀ ta ni ó sọ̀rọ̀ kó sórí igbó ayérayé ah, ọlọ́ọ̀ni ainal mutaka biru náà gbogbo àwọn tí wọ́n wà arrogant àwọn tẹ̀mí wọn ga àwọn tí wọ́n máa ń jọra wọn lójú àwọn aláyà kòkò ọ̀nà kí ibo ni wọ́n wà ẹ̀ wá pé wọ́n jáde jama ṣé wọn ò lè yọjú wọn àtúnlò ẹ̀ ọlọ́run mọ̀ wá sọ wípé limanil mulku liyawo lillahi alwahidil qahhar tó bá wá rí bẹ́ẹ̀ ta lẹni tó ní kíndọ́ọ̀mù lónìí ta lẹni tó ní ìdájọ́ lónìí tanìjọba ń jẹ́ tiẹ̀ lónìí tani ìdarí òní ń jẹ́ tiẹ̀ àkóso ọjọ́ òní ọwọ́ ọ̀tá ló wà lèláì ẹ̀ńbà ti lè jẹ́ aláwù ẹ̀ńbà ti lè jẹ́ aláwù ọwọ́ ẹ̀ ni àkóso òní wà àlèwáhídì ẹ̀ńbà lè jẹ́ wáhídù tọ́já sí pé àṣọ ni kò sírú ẹ̀ mọ́ Ọbásanjọ́ ò lè jẹ́ bẹ́ẹ̀ Jonathan olórí tí ó fi gbé Buhari ò tó bẹ́ẹ̀ ta ní ń jẹ́ Obama ta ní ń jẹ́ Clinton ta ní ń jẹ́ gbogbo àwọn olórí ayé wọn lórí tí wọn ó fi gbé limani mọlùmọlìyà owó bíláìlúwàhídìl ọ̀hà. àsẹ́ni tó lè kápá lórí ọjọ́ òní òun lẹ́ni tí bá ń jẹ́ Allah alwahid ọbọ̀ kan ṣoṣo tọ́já sí wípé kò pé méjì ọba tí ò sí sírú rẹ̀ òun ló ní kápá ní ọjọ́ alcohol alikila pé ọba tọjá sí pé ọba kàyàkàyà ni ọba ńlá ni ọba tí ò sí sírú rẹ̀ jama gbogbo àwọn nǹkan tá a sọ yìí òun ló jẹ́ àmọ̀ wípé asọ́lọ̀ ọba àlékè ọlá máàlìkì ìyàwó mi dì tó bá dijọ́ ẹ̀san alẹ́sàn yẹn ó pín sí méjì. àwọn tí ó la àlìjánà àtàwọn tí ó lọ ọlọ́pàá ọlọ́pàá àlìjánà o àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ àsáwátá wá jẹ́ ọmọnìyàn ẹ̀yà ajá máa ṣiṣẹ́ rẹ̀ kó lè jásí pé tán bá fẹ́ ṣèṣirò ṣẹ́ wa wọ́n ò lè ṣèṣirò ṣẹ́ wa ìsáábá ń yẹ̀ sí rọ ní ìṣirò tí yóò rọrùn tí wọ́n bá bí ọ ṣèrùn wa máa ń lọ déédéé àìmọye mùsùlùmí tìrùn rèé lọ déédé yóò kírun jímọ̀ yóò kírun òtùnú àwẹ̀ àti iléyá níjọ́ ọ̀nà rẹ̀ bá dùn yóò ká sọ́bà tán bá bí ọ́ làbàlà àrùn níjọ́ ọ̀gbẹ́ndé àlùkìyámà sọ ọ máa rí nǹkan sọ́wájú ọlọ tán bá bí ọ́ ṣé bó ṣe yẹ o jáàbù rẹ sáwọn tí rí òòrùn rẹ ṣé wọn ò máa rí tí wọ́n bá bí ọ́ sóòsọ́wọ́ ara rẹ̀ sóò máa ṣe zìnà sóò ní boyfriend sóò ní girlfriend sóò máa jórun rẹ̀ ná sóò máa gbé ṣòkòtò bẹ̀bẹ̀ rẹ́ẹ̀dì sóò máa fi ràn kọ́run sóò máa jórun ná tí wọ́n bá wá ń bi kálukú wa pé límọ̀nì mọ̀lùkù ni a ó lè la ìlú ha àṣẹ́ni tó bá fẹ́ jẹ́ kí ìṣirò iṣẹ́ rẹ̀ kó jẹ́ hisaban yasira lábúdà min muhasabati nafs onítọ̀hún gbọ́dọ̀ máa ṣèṣù rẹ̀ mí ara rẹ̀ ìyẹn ni àáfà àwọn Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu àáfà àwọn Umar máa ń sọ wípé hasibu anfusakum qabila an tuhasabu àṣẹ máa ṣèṣirò ẹ̀mí ara yín síwájú ìgbà tí wọ́n ṣèṣì rẹ̀mí yín bákan náà wọ́n sì mú àǹfúsà kan kọ́bílà àǹtúzànú jama ẹgbẹ́ra yín sórí òṣùwọ̀n ẹ̀sẹ̀ kí ni ẹgbẹ́ra yín sórí òṣùwọ̀n ẹ̀wọ̀nra yín ṣé ń tẹ́ ẹ̀wọ̀n só lè gbé yín wà lìjà náà ṣé ń tẹ́ ẹ̀wọ̀n ṣé yóò jẹ́ rí ọ̀nà ọlọ́run ọba àlekè ọlá àáfàá ní ká mọ̀ ìgbìra wa bẹ́ẹ̀ ha sì wo àǹfúsakún kọ́bílà àǹtò àṣàbù ṣe sírò ẹ̀mí ara rẹ síwájú ká tó ṣe sírò ẹ̀mí rẹ wá sì ná àǹfúsakún kọ́bílà àǹtò zanú ẹgbéra yín sórí skéèlì ẹgbéra yín sórí òṣùwọ̀n síwájú ká tó ń gbé yín sórí òṣùwọ̀n níjọ́ gbẹ̀dẹ̀ àkìyàmà àfààní máàlìkì yawmi dín àṣetà ọba wa ń sọ wípé ọlọ́run ọba yìí òun lọ́ba olùkápá ọjọ́ ẹ̀san òun lọ́ba olùdájọ́ lọ́jọ́ ẹ̀san òun lọ́ba tó ní ọjọ́ ẹ̀san ní ọjọ́ àníkápá àáfàá ní àṣetẹ̀dìbí ìwà adálíyá òbíyẹ́dì yìí dídarí àfíàs gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú bá a fẹ́ darí ọjọ́ yẹn ọwọ́ ọlọ́run ọba àlekè ọlá ló wà kò sẹ́nì kankan tó tún lè ṣe kíni tó tún lè ní kápá ọjọ́ yẹn àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tá a rí dìmú nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin nínú Suratul Fatiha tí í ṣe Maliki Yawmiddin ìta a rí dìmú ń bẹ̀ bàbá wa Muhammad bin Salih Al-Uthaymeen ọlọ́run bá nìkẹ́ wọn nínú tafsiru tiwọn tafsiru Ibn Uthaymeen bàbá ń ṣàlàyé pé àáyà yìí àwọn nǹkan ń bẹ tá a rí sàjọ níbẹ̀ nínú rẹ̀ òun náà ni ìfúbáàtù mẹ́líkìlá àzàwájálá wàmàlàkú ti yíyá mẹ́dín àfáàní wípé afẹ́ fi rinlẹ̀ àṣẹ jíjẹ́ ọba jíjẹ́ olùní nǹkan lánìkápá ọ̀nbẹ́ fọ́lọ́hún sọ wá rí jíjẹ́ ọba ọlọ́run kíngdọ́ọ̀mù ọlọ́run ibi tí ìjọba ọlọ́run ọba àlékè ọlá tó wá lágbára dé òun nìkan ni ó tún jọba lọ́jọ́ ẹ̀san kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tẹ olúbàdàn tó bá lọ sí ọ̀yọ́ tó lóun ni olúbàdàn of ọ̀yọ́ yọ kábùkù aláàfin ọ̀yọ́ tó bá lọ sógbómọ̀ṣọ́ tó ní èmi ni aláàfin of ògbómọ̀ṣọ́ yọ kábùkù sàn Ògbómọ̀ṣọ́ tó bá lọ sí Òṣogbo tó lè mi ni sàn òun Òṣogbo atáòjà ọkàn lábùkù atáòjà tó bá tún múra rẹ̀ òun tún lọ sákúrẹ́ ó lè mi ni Dèjì Àkúrẹ́ yọ kàbùkù àṣẹ gbogbo àwọn ọba alẹ́ ayé wọ́n níbi tí kíngdọ́ọ̀mù wọn dé wọ́n níbi tí tẹ́rítírì wọn dé tẹ́rítírì ọlọ́run òun lọ́ka gbogbo ayé àtọ̀run ọlọ́run ọba kíngdọ́ọ̀mù rẹ̀ ìjọba rẹ̀ òun ni yóò tún wá ṣe tó bá dijọ́ ẹ̀san àṣetẹ́nìkan bá sọ pé òun lè pààyàn òun lè múyàn ẹjẹ́ ọmọ pa ẹjẹ́ ọmọ mú tó bá wá diwájú ọlọ tó bá wá béèrè wípé limanil mulku liyawm lillahil wahidil qahhar ìwọ tó olóò lè pààyàn ó lè múyàn ọyá tó múyàn kó o tó pa lónìí o ṣèbàjẹ́ ló pé láàárẹ̀ olóòmọ mújẹ ọyá tún mújẹ lónìí kò sẹ́jẹ̀ kankan fún ọmọ jà náà ní bẹ fọ ṣebí wọn ní kà ní ọmọlé olóògùn lọ ọmọ kọ lọ ṣe kọ ránjẹ lóògù sọmọ ọlọmọ ọmọ kọ lọ ṣe kọjọ ọmọ tà ọmọ àwọn oògùn àtàwọn àṣà sí ibú tí nǹkan tí ń tò tí ó fi dàrú ọyá dàrú lónìí lima ni mọ̀lùkùnlẹ̀yà omi lèlà ìlọ́wà èdè ọ̀hún. àṣẹ ìjẹ́ ọba oríjìnà gangan tọlọ́run ni ọlọ́run bó tó wá lò tó bá dijọ́ gbéǹde àkìyámà débi wípé gbogbo àwọn ọba alẹ́ ayé gbogbo àwọn alágbára alẹ́ ayé wọn ní ilé kẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. àǹfààní tó bá wá rí bẹ́ẹ̀ má lọ ṣe mistake bọ́lá òun sì dásíkò òun ní ọ̀dájọ́ lọ́run òun náà ló tún máa dájọ́ nílé ayé òun náà ló ṣe kíni òun náà ló máa dájọ́ láyé ṣùgbọ́n lọ́wọ́n bá jẹ́ ọmọ onísùúrù púpọ̀ lọ́lọ́run sórí ọlọ́run ọba ó mọ̀ wá bú yóò wá lọ lára bóyá wàá tún bá ọlọ́run lọ lára pé ó sì ń ṣèkà bí ẹni tí ń jalè ó ń jalè ó ń jalè ó ń jalè níjọ́ tí wọ́n mú wọn bá fọ́nbọ̀n lórí ọlọ́run ní sẹ́mi ìsan fún ọ sípò yẹ kó tù bá ìdájọ́ ilé ayé ọ̀dọ̀ ọlọ́run ló wà ìní nǹkan láni kápá láyé ọlọ́run lónìí ayé ló tún lé ọ̀run àfáàní tó bá tún wá rí bẹ́ẹ̀ ara ń tá a rí dìmú nínú àyà yìí ni pé ìfìbátulè bá a fi wálíjà sáà a fi ń rinlẹ̀ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú gbogbo ẹni tó bá sọ wípé ṣèbí tá a bá ti kú kò sájínde mọ́ ọ èmi ò ní bá wájú níjọ́ tó wọn bá kú tí wọ́n bá jí ọ dìde yá a bá màlẹ́kà lágídí yá a bọ́ lọ́hùn lágídí yóò wá yọ ọ pé wàláì tá a bá kú àjínde tó ń bẹ àwọn kèfèrí àwọn náà máa ń sọ wípé àìdá mítínà wa kunna turaban wa idhaman a inna lamab'uthun torí pé ọpọlọ kèfèrí ọpọlọ tó dúdú ni ọpọlọ kèfèrí nurul hidaya ìmọ́lẹ̀ guidance imale itosona àtọ̀dọ̀ ọlọ́run kò sínú ọpọlọ kèfèrí kèfèrí lè jẹ́ pòfẹ́sọ̀ ó lè jẹ́ ìnjìníà ó lè jẹ́ accountant o ni oríṣiríṣi nǹkan ni kèfèrí lè jẹ́ ọwọ́ pé kò sí ìmọ́lẹ̀ ìsìláàmù nínú ọpọlọ rẹ̀ ìfi èso ọlọ́run yóò máa fi lọ́lọ́run gbogbo ẹni tó bá ti wá ní òsí àjíǹde lẹ́yìn ikú kèfèrí ni wọ́n nínú nǹkan tó yára sọ̀rọ̀ yẹn di kèfèrí tí ò sí kìlá kò sí yapa ẹnu lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn òun ni kẹ́nìkan tako àjíǹde hmm? kẹ́nìkan ó ṣe kí ni kọ́ tako àjíǹde ọlọ́run bá ń sọ nínú alukur'an ọlọ́run ní zàámà lẹ́bí nà káfàrú aláyúbẹ́ àfún kúlbàlà wa rabbi ìlàtúbẹ́ àfún nà thumma latunabba'unna bima amiltum wa dhalika 'ala Allahi yasir afá sórí àwọn kèfèrí ọlọ́run ni wọ́n ń lò lẹ́mìí wọn àwọn kèfèrí ń sọ jáde lẹ́nu wọn pé aláyúbẹ́ àfún pé wọn ní gbà wọn dìde táwọn bá ti kú ọlọ́ni kúlbàlà wàrọ́ bí ìwà anábì sọ fún wọn pé ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń rò ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń sọ ọ́ wàrọ́ bí mo fi ọlọ́run ọba mi mo fi ṣẹlẹ́rì mo fi búra látọ́bẹ̀ àfún náà á gbé wọn dìde jama ìjà gbọ́ dáadáa ọlọ́run ọba ló ta òkìdù méjì irinṣẹ́ tá a fi máa ń kan bá máa ń kan láàmú taakid ọlọ́run bá lò ńlá bákan náà nóònà taakid tá a fi máa ń kan bá máa ń kan tó jẹ́ pé fẹ̀kìlà tó níṣẹ́ dà lórí ọlọ́run ní dájúdájú wà láàyè á gbé wọn dìde lẹ́yìn tá a bá wá gbé wọn dìde á wàá fún wọn ní ìròyìn tí wọ́n ṣe láyé ìjọ tó yín mú sí yàrá yìí

wàlẹ́ owó tí ò lè láyé ẹ̀yin ti gbàgbé ẹ ti náwó ẹ ti náwó láyé wàláì lọ́rùn wọ́n wàá fi hàn pé níjọ́ tí wọ́n ní ọlọ́ra ẹran fún súnà rásídì ó ti gbàgbé ìjọ tí wọ́n ní kẹ́ ẹ lọ ra ata àtepo fún súnà nàfísà ó ti gbàgbé owó tẹ̀ yọ sẹ́yìn ìjọ tí wọ́n náà fẹ́ ṣe ìnáwó nílé yín tí wọ́n ní kọ́ ọ nǹkan tó ọyọ five hundred sẹ́yìn ó ti gbàgbé níjọ́ tí wọ́n ràn ní petrol tí petrol ti di eighty seven naira tí wọ́n fún ọ ní hundred naira tó mú thirty thirty naira orí petrol orí ten litre wọ́n jẹ́ one hundred thirty naira ó fún apple òfìràjú gọ́ọ̀tì inú rẹ̀ dùn ó tọ́ra súyà lálẹ́ gbogbo ẹ̀ ni wọ́n fi hàn kálukú túmọ̀ látúnábà ó nàbí máa àmì tán gbogbo ń tàà ṣe níṣẹ́ wọ́n wàá fi hàn kálukú ṣùgbọ́n ara tọ́lọ̀ fi níkẹ́ àwa mùsùlùmí tó fi nífẹ̀ẹ́ wa nìyẹn àwọn tó bá ti wá túbá tọ́lọ̀ bá ti wá forí jí ọ̀wọ̀n wà ní fi ọ̀wọ́n wọ́n bọ̀ ṣe kéde wọ́n bọ̀ hádá ọlọ́kùnrin nínú Ramadan tá tó wà yìí ara n tá a lè máa ṣe òun ni lè tí rọ̀mọ́tọ́ọ̀nù bá lọ tán ká máa tọrọ àforíjì àwọn ẹ̀sẹ̀ tá bá ti ṣẹ̀ àwọn àwa burúkú tá a wù kí ó da tá bá ti lọ́dọ̀ Ọlọ́run kódà káwọn

wọ́n fẹ́ san wá lẹ́san ni ẹ̀san yẹn sì lè ṣe kí ni ó lè pín sí méjì ẹ̀san àwọn alákọ̀ọ́kọ́ lásọ lẹ́ẹ̀kan yẹn àwọn tí ó wọ̀ náà ọlọ́mọ sí wa lọ́mọ náà ẹ̀san àwọn ẹlẹ́ẹ̀kejì òun làwọn tí yóò wọ ọgbà àdẹ́ra ọgbà àlìjẹ́nnà ẹ̀san tí wọ́n nìyẹn àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ gbà wípé iṣẹ́ tá a bá ṣe wọn ní ṣàbòsí sí wa torí pé fàlàyé límù rọ̀bùkà àhàdá àwa la máa ń ṣàbòsí ilé ayé àwọn adájọ́ nàìjíríà àwọn lalábòsí ọlọ́run kò ní ṣàbòsí sẹ́ni kankan tó o bá ṣe òun náà ló gbà wọ ọlọ́run jẹ́ jẹ́ fa máa lè kíyà omi náà atúbọ́sáyà mi nínú súratul Fatiha ọlọ́run bá tún máa ń tẹ̀síwájú lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbà pé èmi ọlọ́run nìkan òun lọba tí ó ṣèdájọ́ àsára ń tọ́ yẹ kọ́ wá máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ẹrú mi ìtọ́ yẹ kọ́ máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹ̀yin ẹ̀dá mi ni kẹ́ ẹ máa sìn mí nìkan ṣoṣo. àwa tá a wá jẹ́rù ọlọ́run jojúmọ́ la wá ń kà fátíà a wá ń sọ fọ́lọ̀ ń pé iyyaka na'budu wa iyyaka nasta'in àṣewọ ọlọ́run nìkan ṣoṣo ìwọ la máa sìn wa iyyaka nasta'inu tá a bá tún wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run la máa wá ràn lọ́wọ́ wá sóra yàtà adé yìí àlàyé pọ̀ lórí ẹ̀ á sọ díẹ̀ níbẹ̀ àfa ń jẹ́ kó yé wa àwa bá a jẹ́ mùsùlùmí alghaya walhikma min kholqil insan alibada alibada ibadatullahi wahda la sharika la àṣẹntọ́lọ́ ń torí ẹ̀dẹ́mi àti ẹ̀gan ńlá débẹ̀ yìí ọlọ́run nítorí kálẹ̀ wá jẹun láyé àsóúnjẹ tá ń jẹ à ń jẹ nítorí kálẹ̀ sìn lọ́hun ni ìtọ́lọ́hun bá torí ẹ̀ dá wa ní ká wá sìn ín wà máa kọ lákòtò lè jẹ́ ìnà wà lè sàárìláyà àṣẹ tọ́lọ́hun bá torí ẹ̀ dá wa àtàwa tá a jẹ́ èèyàn àtàwọn àlìjẹ̀nú tá a lè fojú rí àlìjẹ̀nú ó lè wà nù mọ́sálásì bá tẹ́tẹ̀ tẹ̀fsìrì tí ọmọ wá gbọ́ tẹ̀fsìrì lọ́sọ̀ọ̀sì ó lè jókòó níwájú mi báyìí ó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ láptọ́ọ̀pù mi ó lè jókòó lórí láptọ́ọ̀pù yìí kódà ó lè jókòó lórí microphone tí mo wó dání àǹjẹ̀nú lè jókòó lórí ìfìlà tí mo dé yìí àǹfààní lè jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ó fẹ̀gbẹ́ ni ìwọ ló rí èyí tó bá jẹ́ mùsùlùmí gidi nínú wọn tó bá ti rí wàásí àwọn àfáà súnà tó bá rí wàásí àwọn àfẹ́ ẹni ọlọ́run yóò máa lọ èyí tó bá jẹ́ kírísẹ̀n náà wọn yóò máa lọ church èyí tó bá já sí wípé amadíà ni yóò máa lọ gbọ́ wàásí amadíà ìjọ rẹ̀ èyí tó bá jẹ́ oṣùfì yóò lọ gbọ́ wàásí oníṣùfì èyí tó bá jẹ́ kọ̀dáríyà yóò lọ gbọ́ wàásí kọ̀dáríyà sóyé kúnná tọ̀rọ̀ ikọ̀ kí dáadáa àwọn náà póríṣiríṣi ẹni eré bẹ́ẹ̀nu àwọn àjànú ẹni ebú bẹ́ẹ̀nu wọn ṣùgbẹ́ni ebú ló pọ̀ nínú àjànú bẹ́ẹ̀ ni ibú ṣe pọ̀ nínú àwa tá a jẹ́ èèyàn èèyàn bú ló pọ̀ jù nínú àwa tá a jọ mà nábì ádámà fi já sí pé tó bá di lọ́run nínú èèyàn hundred ẹnìkan ni ó wà ah, tí mo sọ òye kò ní ìtumọ̀ wa rárá nínú èèyàn one hundred on merit list èèyàn kan ni ó wà ní Jánnà ninety nine ni ó mọ̀ lọ lóhun náà ninety ọlọ́run jẹ́ kémi àti ọ wà nínú ẹ̀yọ kan tí ó wà nìyẹn náà ọ̀ ti so rí tá bá ti wá yé, pé wà máa kọ̀ lákìtù jìnnà wà lè ń sá ọlọ́run kọ́ dáàbọ̀ torí pé a bá fojú rí gbà á àwọn yìí máa ṣe àáfàá súnà tọ́ọ̀gì ó ń bẹ nínú wọn ẹni tó mugbó ó ń bẹ nínú wọn onísìnà ó ń bẹ nínú wọn olóró òbejì ó nínú wọn gbogbo bá a ṣe rí làwọn náà rí ìyàtọ̀ ni pé ibi táwọn ń gbé àwọn ò lè gbé bẹ́ẹ̀. àwọn lè gbé sálángà ibi táwọn ń gbé nù wọ́tọ́ ọmọ wọ tọ́lẹ́ẹ̀tì tó ní sàdúà wọn a máa gbélé ètò wọn a máa gbélé ìyàgbẹ́ wọn a máa gbénu sọ́kàwé ìṣẹ̀rí ọ̀fàramọ́ kọ́ ọ máa tọ̀ sínú àǹjẹ̀nú lè àtáàkì ẹ̀ ń bẹ̀ tọ́ ọ bá tọ̀ sáǹjẹ̀nú lórí ó lè kó sí ọlá ọlọ́mọdé àǹjẹ̀nú kó sí ala ìwọ tó fẹ́ domi gbóná sọ pé bí tá máa ń domi gbóná sí inú kọ́tà ni àbí ààyè ẹgbẹ́ tó o bá ti fẹ́ domi gbóná ṣe bísímìláì torí pé tó o bẹ́ẹ̀ lé domi ẹ̀fọ́ gbóná àbomi ẹja gbóná láǹjẹ̀nu lórí olè àtáàkì ẹ̀ owó ṣe domi lémi lórí yọba àtáàkì ẹ̀ ìwò sí àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́bìn ẹ̀fẹ́ ẹ̀dà omi gbóná áìdà kó ojú òtútù kó o tó dà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ìyẹn gan ló sì dáa jù torọ́ ń bẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run bá bí ìtí èsà n'oge ló gan nínú àwọn kòkòrò tómi gbóná rẹ̀ ọ̀pá wọn dànù èyí tó dáa jù ni pé tá a bá lomi gbóná ká níbì kan tá a máa dà sí tó bá ti wá tutù ká dànù ṣùgbọ́n wá rò pé èmi ò ní kẹ́kọ̀ọ́ àbí mo ju ti ẹ̀ nǹkan mi lọ́ba fẹ́ domi gbóná ṣe bísímìlá kí la ní kò ṣe gbogbo àjẹrú tí bá ń bẹ́ẹ̀ nù bí ọ̀fẹ́ domi gbóná sí wọ́n fọ́ wọn lójú wọn nílé sí ọ̀sùn dákan kan àtẹ̀yàn àtàlìjẹ̀nú ọlọ́run lóhun ò dá wa lásán ìlàlì àbùdù àfi ká máa jọ́sìn fún wọn lọ àfi ká máa sin òun ọlọ́run nìkan ṣoṣo sísìn yẹn la wá ń sọ fọ́lọ̀ pé iyyaka na'budu wa iyyaka kana ihdina siratal mustaqim àṣẹ ń tà ń sọ yìí à ń fẹnu ara wa ṣàdéhùn pé wọ́n Ọlọ́run a pé ń tó torí ẹ̀ dá wa òun náà ni ká máa sìn ọ́ àgbàlẹ́mìí wa wípé kájọ́sìn fún wọn ọlọ́run nìkan ṣoṣo òun ni tó torí ẹ̀ dá wa wá sílé ayé tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ nìkan la máa jọ́sìn fún ìwọ nìkan la máa sìn a ní sin nǹkan míì mọ́ lẹ́yìn rẹ̀ jẹ́mọ́ àmúrò pé tá ń sọ yí àbí òye wàyíákà nasta'in tá a bá ti nídìí ìrànlọ́wọ́ a nídìí isti'ana a nídìí mùsáádà àṣewọ́ ọlọ́run láàmú gbára lé agbọ́jà kalẹ̀ ọjà ọ̀tà a sì fẹ́ kọjá ò ṣe kéne a fẹ́ kọjá ọ̀tà sórí àáfàá ti ń tọ̀ ọ́ jẹ ilé olóògùn tó ń lọ tí wọ́n ti ń tọ̀ ọ́ jẹ tọ́ lè bẹ lọ́run ni sórí irú ọjà tí ọ̀tà yẹn ọlọ́run lọ́ọ́bẹ̀ tí ọjẹ́ kọjá ọ̀tà ọwọ́ àṣàdúà yá háyù yá kọ̀ yù òun lọ bá màmá fi pe ọlọ́run tọ́ ọba ti wá wí tán ọ tọrọ nǹkan tó ń fẹ́ níwájú ọlọ́run ọba àníkẹ́ ọlá yá arahamar rahimin yá arahamar rahimin náà ló bá màá ó fi bẹ́lá kódà kó ṣe tàbá tí àdá lọ bá màá àyà kùránì ní tọ́ ọba kàtà wà tọrọ pé wọ́n lọ mi ọmọ ọ̀tá

àwọn ọ̀rọ̀ àpòpọ̀ mọ́ṣẹ ọmọ wa tà wà láì gbogbo ẹni tí wọ́n ń serú ẹ̀ fún kọ́ ló ń tà ẹlòmíì tí wọn ò dẹ̀ ṣe nǹkan kan fún ó dẹ̀ ń tà tó lè tọ́ ọ̀tà yẹn tọ́ ọlọ́ọ̀dọ́ babaláwo àbọ̀ ọlọ́ọ̀dọ́ àbọ̀ òní babaláwo àbá babaláwo ti pọ̀ nínú òlu tọ́já sí pé kò sí yàtọ̀ kankan láàrin wọn àti babaláwo tọ́rọ̀ mi àbí òye irú táàfà yìí wá ṣe fún ọ ọwọ́ àlù ọwọ́ ajẹ́ wàlẹ́ ọlọ́ọ̀tì lọ́ta ni ọlọ́ọ̀tì sọ pé kí ni ọlọ́ọ̀tì sọ wípé ọjà rẹ ọ̀tà òun ni tọ́lọ́ ń bá ti lọ́jà rẹ ò ní tà gbogbo ọ̀sẹ̀ ilé ayé ó fi wẹ̀ ọjà rẹ ò ní tà gbogbo àgúnmọ́ ayé ó fi fọ́pọ̀ ọjà rẹ ò ní kú olójú kan tó ọba sì ara ń ka ìsáájà sínú ṣọ́ọ̀bù rẹ̀ òun kírun tóun ṣe yááyù yáàkọ̀ yìí wù ọlọ́run jọjà mi ọmọ àta ọlọ́run sì máa gbàdúrà rẹ̀ torí pé ìyáàkà náà búdù wá ìyáàkà náà sàáyìn a ti sọ pé wọ ọlọ́run láàmà sìn ẹ láàmà lọ́wọ́ ìwọ ń rajà nírìn àjò ọmọ ń wa máa ń ṣẹlẹ̀ àwọn pàápàá ìwọ tó bá máa ń lọ ọ̀nà ilẹ̀ àwọn amúrọ̀bà sí pọ̀ yẹn lọ́sàn-án gan wọn a máa dáná nílẹ̀ Ìgbò ọ̀ lọ rajà nílẹ̀ Haúsá bẹ̀rù kí Boko Haram kán mọ́ sí ọ lórí ọwá ń torí ẹ̀ ń wá àké tó fi sí gbẹ́rẹ́ <clears throat> gbẹ́rẹ́ tí wọ́n bọ̀ sí lọ́rùn lápá ọ̀tọ̀ twenty one lápá twenty one ní bàràdì wọ́n wà á bọ̀ ọmọ àtàrí àtàwọn nǹkan kan wọ́n wà á bọ̀ ọkọ rẹ̀ yọ ọmọ wa tọ́ ah! àfọ àwọn ta ah! ó ní ìwọ náà dọkùn inú ah! ìwọ náà ti dọkùn wàláì tọ́lọ́n bá lásídẹ́ǹtì ní ọ̀pọ̀ àti àti bẹ̀rẹ̀ rẹ̀ twenty one times twenty one mọ́tò ọlọ́rí ẹ̀ tuntun ni tí tí mò ń sọ ọ̀bá yọ èmi máa ń tẹ́ráfù díẹ̀ ìgbà wa fi ń ṣàgùnbánirọ̀ nílẹ̀ haúsá n'ọwụwa ásídẹ́ǹtì làwọn haúsá ṣe máa ń rò pé yorùbá ẹlẹ́bọ náà máa ń kà yẹn tiwọn náà pàápàá náà àwọn fúlàní wọn tí wọn gbọ́ nǹkan ya yé yẹn ṣùgbọ́n haúsá bẹ́tà yorùbá yorùbá ń ṣe bá ń lẹ́ẹ̀bọ tó o bá wá rí tó bá wá ṣẹlẹ̀ ọ wàá rí àwọn amúlíká àwọn wọn àti bàbá akéne bàbá eh, sáfúrá náà ọ̀rọ̀ àárí wọn ń bẹ̀ bàbá aola gbogbo wọn náà pọ̀ ń bẹ̀ wọ́n ti kú apá wọn báyìí ìfọ́pá tó lágbára ló wà ń bẹ̀ ìdí wọn òǹdè òǹdè tó lágbára ejò ń bẹ́ ń bí ìmí tí wọ́n fi jò ṣe ọ̀rọ̀ àárí ọrùn wọn gbẹ́rẹ́ ti ní ó dápa àdì àwa ń béèrè wípé a ah, ó mà ṣe gbẹ́rẹ́ òṣìṣẹ́ mọ́ gbẹ́rẹ́ ti sunko èéṣe tí gbẹ́rẹ́ ọ̀la yín níbi ásídẹ́ǹtì mọ́tò èéṣe tí gbẹ́rẹ́ òní kígbọn Boko Haram ọmọ báyìí ẹni ọlọ́run bá ti ní kùbà ní okùn wà láìkò ní kúkú mọ́tò àṣíwá tó jẹ́ mùsùlùmí ìyáàkà náà búdúwá ìyáàkà na stein ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa sìn ọ̀dọ̀ ẹ̀ la gbọ́dọ̀ máa wárán lọ mọ́ wàá ṣe mistake èyí ò tako àlàáfù bílà asbab o fẹ́ lo ten thousand naira ó nídìí ẹgbẹ̀rún mẹ́wàá fún nǹkan kan tó wà urgent bóyá ìyàwó rẹ ló bímọ wọ́n wá ní tí wọ́n bá dálẹ̀ nílé ìwòsàn ẹni di ten thousand ìwọ sì rè oníṣòwò sùn ní ọ́ ìjọba Ọ̀yọ́ stéètì wọ́n jẹ ọ́ lówó oṣù márùn-ún bíjọba Ọ̀ṣun wọ́n ṣe jẹ oṣù méje ní rọmọdọ́nù ọdún yìí tí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbààwẹ̀ nínú ìbànújẹ́ nínú àìdùnnú tí àwọn tó dipò mú táwọn ń fi tọ́kì fi chicken fi ẹran àwọn fi ń gbààwẹ̀ pẹ̀lú mílíkì àti tíì tọ́lọ̀ wọn bọ́ da tó bá dijọ́ ọgbẹ́ ìdí alkiyama jama tí gbogbo nǹkan bá wá rí báyẹn ọwá nídìí ten thousand ọwá ní tó wọ́n ti ní ìyá kan láàbùdú wọ́n ìyá kan nìtayé ọlọ́run yóò bá san ten thousand yẹn ọlọ́run náà ni ó san sọ ọmọ tó ṣe ọwà lọ gbági àlùwàlà ọwà sálùwàlà ọwà ṣìnáfìlà ìwọ ọlọ́run ten thousand onídìí báyìí gbogbo ọ̀nà tí ọba gbà rọrùn ṣe rọrùn àsáwọn ọmọ ìyá rẹ tọ́ wá lọ bá ọ̀gá fáàlì ẹ̀wà yá mi ní two thousand nínú ten thousand abẹ́ àbáàlì kẹsì máa wọ kan o two thousand ti bẹ lápò mi mo ti fẹ́ lọ kó fún yẹn láàárọ̀ mo kẹ̀tọ́ lò ní wípé òun àwọn kọ́ mi dé ń sọ wọn sàárì díẹ̀ àsọlọ́ọ̀tì lẹ́yìn náà ní ìyá ọ̀dà ìgbà wọlé ẹ̀dá padà pẹ̀lú àtàlàṣọ sálárì wa màá dá padà tá bá ti san sálárì wa màá ṣe kí ni màá dá padà àfa àyíbá yá mi two thousand àfa Usman ànímọ̀nídìí ten thousand naira sẹ́ ah èlò mórí yá ń bẹ̀ ó lè rò lókùn bẹ́ẹ̀ wa eight thousand ah ó lè mọ̀ eight thousand wà bí mo ìsọ̀rọ̀ pa ten thousand kan ní báńkì ní àárọ̀ yìí mo fẹ́ lọ fi ìdẹ̀lẹ́máwò ní ẹjẹ́ yá yín ìgbà wọlé ẹ̀dá padà àwọn ìgbà wà sàn sálárì ìgbà wọlé àkọsí problem owó pé àbí òpè àdúrà tó ṣeun lọ́lọ́run ṣe fi wọ́n ṣe kùn gẹ́ dáadáa wà láì gbà mí ó ní di five hundred naira ó sì lọ bá àyàn mẹ́wàá kìí ṣe pé wọn ò ní o ọlọ́run wà ní fàánù rẹ̀ sí wọn lójú ìgbà tó ti rò pé ọgbọ́n ọ̀lọ́ bọ́lọ̀ ọlọ́ bọ́lọ̀ pẹ̀lú pé ọlọ́run tó mo nídìí owó ṣàánú mi tó wá máa wí ọlọ́run tó wá wà wà láì nígbà mí o lè mọ ìyàwó ọlọ́run ṣàánú mi mo nídìí owó báyìí o àwọn kan ó sì wà wọ́n ó sì mọ bọ olówó wọ́n ó sì mọ bọ olówó irú ẹ̀ ṣẹlẹ̀ sáwà owó tó mọ̀ wípé wọ́n bọ wà láì wọ́n sì bọ á ìdí mọ̀ sọ yọ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí dáadáa ó ti ṣẹlẹ̀ ṣe mi láì kí èsì ẹ̀ka ẹ̀ máa wọn gan tó já sí pé àwọn nǹkan tó expect àwọn kan àṣàṣùn ni wá kí yín ni o ẹnì bá ẹsẹ̀ ní àkáńtà bá yín sí ni ọ̀kan náà àwọn tí mo ti kọ́ kí ó rí láti University of Glory tó ti di chartered accountant ọkẹ́ pèmí jọ ẹni ìṣàṣẹ sẹ́ndì account number yín account number bíbó kí ló dé òun gbọ́pẹ̀ ṣe masters program yín lọ́wọ́ òun náà fẹ́ dá sí tọ́lọ́ gbogbo sẹ́ndì owó owó tó nítumọ̀ owó tó ṣe kí owó tó nítumọ̀ ìkan náà tó ti ṣẹlẹ̀ rí báyẹn àbọ̀sẹ̀ rẹ̀ sàlámù mo ti rí láìpẹ́ yìí ìkánú àwọn ọmọ Ìlọrin ó ti wá gbénu lé wa igan rí tẹ́gbẹ́ báyìí báyìí ọ̀kan nínú fámìlì wọn báyìí ọ̀tọ̀ lẹ́ ń tà àrùn lọ́wọ́ ọlọ́run sì lu ẹlòmíì nínú fámìlì yẹn ní sábàbí dáadáa èmi ṣe program masters mi nọ́mbà ó sì sẹ́ndì user account mi ní òun fi kọ́ program yìí fẹ́ ṣe àìwá àmọ́ èèyàn báwọn lásìkò téèyàn nídìí owó làwọn kan wá ń pọ̀ pé àáfẹ́ ìṣẹ́ ìdàkà ń nàbà yín ó ṣe déédé àsìkò tí wọ́n kàn ṣe kí ni o ọlọ́run ló jẹ wọ́n pa àwọn àṣẹ pé ọdún last week last week dẹ́ pé o nídìí owó wọn àṣẹ pé ọ ó ti jẹ́ pásìkò tí wọ́n gẹ́gẹ́ náà ṣe kí ni o na wàhálà ìrúra máa ṣẹlẹ̀ tọ́ọ̀mù rò pé wọ́n lọ kí màá wá jẹ ní ìsìn lóba yìí o lẹ́nu mọ́ọ̀bà ni mo ní wá kí yé ni o yọ̀ọ̀bà gbé ráìsì kalẹ̀ yọ̀ọ̀bà tó wọ̀ fi bọ́ọ̀ fi tà àti kéde sí o mílíìkì yọ̀ọ̀bà ní àwọn ọmọ yín àìmọ́ bí àwọn òtí ẹ̀gbọ́n bọ́ bá yẹn ra búrẹ́dì two hundred yìí ìdánilò búrẹ́dì búrẹ́dì lọ́ǹgì àbá àwọn ọmọ tí ó jẹ àbá àtẹlẹ àgàn ni ó fi jẹ ó fi ṣe pọ ẹni tí ò ní tí ó jẹ tẹ́lẹ̀ wàhálà ìlẹnìkan bá wá kí lọ́ba gbẹ́rẹ́ ẹ̀sìn dání ó tó fòróró sí i. gọ́fìtà miliki àti búrẹ́dì ẹlẹ́yà ní àbá wàlẹ́ ọlọ́run àwọn àgbàdo àwọn oníṣẹ́ ẹja kọ́ lọ pé mi kaná omi kí náà mi kaná omi tí wọ́n èpo tí wọ́n wá po tí wọ́n sí búrẹ́dì tẹ̀lé káwọn ọwọ́ jẹ àwọn àbá kí ni o búrẹ́dì làtà àdúrà gbà àbí ọgbà àdúrà gbà hàzà hàzà àṣewọ́ ọlọ́run ọba àlékè ọlá ìwọ nìkan láàmà wà iyyaka nasta'in ọ̀dọ̀ ẹ láàmà wá ràn lọ́wọ́ wá. bàbá Muhammad bin Salih Al-Uthaymeen ọlọ́run bá ní san rí wọ́n ní sórí yẹn nínú kéwù maf'ulun òun ni òun ló jẹ́ bí Wahadaka ìwọ ọlọ́run nìkan láàmàá ṣe bọ́lọ́run ṣe wá gbé wá yẹn nínú ológa nínú èdè lárúbáwá ó fi ń nípọn gan wàkúndímà aláàmìlì yìí lí ìfádàtì làásìrì fàmàánáwù lánàbùdù ìlà ìyáka sórí bọ́lọ́run ṣe ti ṣáájú yẹn ètí ń ṣàlàyé ni wípé láti láti restrict ẹni tá a máa sìn láti fòtélé pé a ní sìn ẹnì kankan àyàfẹ́ni tí ń jẹ́ Allah àṣẹlánà abudu iláyíyáka a ní sìn ẹlòmíì àfiwọ́ nìkan ìwọ ọlọ́run gangan ìwọ ni gangan la máa sìn bákan náà wà yáka náà sẹ́yìn nù àṣẹ lánàtúlùbù lìstẹ̀ ánátà àní máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹnì kankan lánàstẹ̀ínù ìlà ìyáka àní wá ràn lọ́wọ́ ẹnì kankan àyàfi wọ́n ọlọ́run ọba ọba àlékè ọlá àfáà tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ ń pè ní pé ìwọ nìkan láàmọ́ sin àlè ìbáàdà tàtàbọ́n mọ́n ó kó sínú fíìlà kúlì má àmọ́rọ̀ lọ́rùn bí gbogbo ntọ́lọ̀ ń bá ní a ṣe ká máa ṣe ara pàṣẹ nìyẹn rọmọdọ́nù là ń gbà lọ ń kó lọ́wọ́ wa ń gbàwẹ̀ a jẹun ojú gbàwẹ̀ à ń rẹjú wa nílẹ̀ ẹnu wa gbàwẹ̀ a fi sọ̀sọ́ kú sọ àfi máa búyàn àfi sọ tí ọ̀dà lẹ́nu a máa fẹyín káàkiri à ń sọ ẹnu wa ẹnu wa gbààwẹ̀ abẹ́ ẹ̀ wá gbààwẹ̀ a máa ṣe sìná a tún sì mú tán lálẹ́ ká tó máa rún obìnrin kan mọ́kọ̀rọ̀ a tún sì mú tán lálẹ́ ká tó wá tobacco ká tó wá mr kílógẹ̀ mr mr sìgá cigarette ká tó ara máa rúfin ká máa rú èéfín tó ẹ́ àwágò gúdà kádọ́gbọ́n po mílíìkì mọ́ kádọ́gbọ́n yọ sígẹ̀ a ṣe bẹ́ẹ̀ bí ẹnu wa ṣe gbà wẹ̀ oríkèríkè ara wa gbà wẹ̀ etí wa gbà wẹ̀ àwọn èègbọ́ fújì àwọn èèmọ́ gbọ́ ayé lóyún àìgbọ́ Abdullahi Akínbọ̀dé àìgbọ́ Wàídí Àríyọ̀ àìgbọ́ Àmínà Òbí Rere gbogbo àwọn ọmọ olórin aṣẹ́wó tí wọ́n gba olórin mùsùlùmí àti gbogbo àwọn olórin àdánwò tí wọ́n sọ àwọn èèyàn sínú ìdààmú lọ àwọn egbòrin wọn etí wa náà ṣe kí ni ó tún báwẹ̀ ẹsẹ̀ wa báwẹ̀ àyè máa rìn lọ bí tí ọ̀dá àyè máa rìn lọ fíìmù àòsì àyè máa rìn lọ bí tán ti ń wo bọ́ọ̀lù káàkiri àyè máa rìn lọ bí wọ́n ti ń ṣèranù ẹsẹ̀ wa náà ṣe kí ni ó tún báwẹ̀ àsára pàǹṣe tọrọ wọn bá fẹ́ nìyẹn bákan náà ara ń tó tó kó sínú wàtẹ́ríkà kú lè má nà á lọ wà á níwù gbogbo ń tọ́lọ̀ ń bá ní àmọ́ ṣe àtúnjìnà sí àmọ́ ta tẹ́tẹ́ lótò game chance premier lótò yòówín gbogbo àwọn ọ̀nà tẹ́tẹ́ asọ́ra fún gbogbo ẹ̀ asọ́ra fún drawbet gbogbo ẹ̀ ti mọ́ àwa wá sọ̀rọ̀ àwa surebet gbogbo rẹ̀ àti surelusa. Sure ó ti dájú pé lè ó lù ú sí bàbá àjẹ̀bù bàbá àjẹ̀sà àwa sọ̀ra fún púùlù àmọ́ ta púùlù tébù tẹ́nísì ohun ìnùróńté ọ̀fáìfù ohun twenty àwa sọ̀ra fún gbogbo àwọn nǹkan yìí àáfàá ní ti ń jẹ́ pàǹjọ́sìn fọlọ́run nìyẹn lẹ́ánà mọ́lámìyẹ̀kún kàdálíkà fàlẹ́ńsà bí ábídé jọ ń torí ọlọ́run bọ́ àlàyé bàbá mọ́ sọ́dẹ̀ àlùfẹ́ mi torí páwọn èèyàn lónìí ó rí ọkùnrin kan bí irú kan tá a jọ ń sọ̀rọ̀ níjọ òní ọwá ń jọrẹ lójú pẹ̀lú jọsìn bídíà tí ń ṣe ó láwa tó já sí pé ṣe wà àti bí oṣù mẹ́rin ni ò ti rí sánmà kí ni ṣe wùlọ ṣe ọwọ́ kálúà kálúà bídíà ni àdàdálẹ̀ ni kálúà kálúà ò sí nínú Islam itikaf òun ló wà nínú Islam ìtìkáàfù ń bẹ̀rẹ̀ látọ̀la rọmọdọ́ọ̀nù ti di mọ́kàndínlógún lónìí ọ̀la Tuesday òun ni rọmọdọ́ọ̀nù máa pé 20 aida akábẹ̀rẹ̀ ìtìkáàfù láti ọ̀la tó rùn bá ti fẹ́ wọ̀ àbẹ́yìn àsúbà lọ́tọ̀la ìtìkáàfù òun ni kákòráró sínú ilé ọlọ́run ní mọ́sálásí fún òru mẹ́wàá tọ́kàn nínú rọmọdọ́ọ̀nù náà kí láàmà ṣe ní ìtìkáàfù a máa kírun òru a máa kírun ọ̀sán a máa ka kùránì òru a máa ka kùránì ọ̀sán a máa sàskáàrù lóru a sàskáàrù lọ́sàn a sàdúà lóru a sàdúà lọ́sàn a máa tọrọ àforíjì lóru a máa tọrọ àforíjì lọ́sàn a máa sàṣàlátù fánàbì lóru sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ láàmà ṣe lọ́sàn gbogbo sẹ̀mí ayé wa lásìkò ìrìntìká a fi wá máa ṣètò lọ́run bá a ṣe wá ń ṣètò lọ́run ní a ma kírun wákàtí márùn níjàmọ́ a ma kírun jímọ̀ ló fi já sí wípé èyí táwa fara mọ́ nínú ọ̀rọ̀ àwọn onímímọ̀ òun nípa alẹ́ ṣe ìrìtìká fi kúlì mọ́sídìdì jámìín gbogbo mọ́sálásí tán bá ti ń kírun jímọ̀ a lè ṣe ìrìtìká fún níbẹ̀ máa àfùdọ̀líyà ìrìtìká fi tàlátàtì mọ̀sáájì pẹ̀lú pé ìrìtìká fún tá a bá ṣe ní mọ́sálásí kàábà ìtìkáàfù tá a bá ṣe ní mọ́sálásí ànábì ní Madina ìtìkáàfù tá a bá ṣe ní mọ́sálásí tí ń bẹ ní Palestine ní Jerúsálẹ́mù mọ́sálásí Baitul Maqdis itikaf tá a bá ṣe ní mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó lóore ju gbogbo mọ́sálásí jímọ̀ yòókù lọ pẹ̀lú pé yìí tá a bá ṣe ní mọ́sálásí Mẹ́kà ó lóore ju mọ́sálásí Mẹ̀dínà lọ èyí tá a bá ṣe ní mọ́sálásí Mẹ̀dínà ó lóore ju èyí tá a bá ṣe ní mọ́sálásí Kúdùsù lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí táwa dúró sí nìyẹn níbi ọ̀rọ̀ àwọn onímọ̀ àṣẹ àṣẹ resort o lè ṣe ìtìkáàfù ní masalasi jimá àrọ̀mí o lè ṣe ìtìkáàfù ní masalasi jimá ọjàba o lè ṣe ìtìkáàfù ní masalasi àríṣekọ́lá bàdánbì o lè ṣe ìtìkáàfù láwọn masalasi tábà ti gí jimá ládùúgbò yín àti nínú òlú yín ṣùgbọ́n tó bá wá ṣe hálùwà yóò wá kò ní kírun jama kò ní kírun jimá ọwọ́ ajáde kúrò nínú nínú kálùà rẹ̀ ọwọ́ alóhun ti dẹni ọlọ́run kì í dẹni ọlọ́run torí pẹ́ni tí yóò jẹ́ ábídù bàbá Muhammad bùnú sọ́lẹ̀ àlùfẹ́mí wọ́n lẹ́ni tó bá já sí pé kò máa gbé ìtọ́lọ́hún ní ẹsẹ̀ kò máa gbé ẹsẹ̀ jù sílẹ̀ ìtọ́lọ́hún ní ó ṣe kò máa ṣe irú ẹni bẹ́ẹ̀ fàlẹ́ńsà bí ábídẹ́ àlè pẹ̀lú olùjọsìn fọ́lọ́n lódodo torí pé n ti ń jẹ́jọsìn ní nǹkan méjì ìtọ́lọ́run bá ní ó ṣe kó o ṣe ìtọ́lọ́run bá ní òfilẹ̀ kó òfilẹ̀ ẹnìkan wá ń jọrẹ lójú pẹ̀lú ìjọsìn bídíà èmi tọ́já sí pé mo ṣe yí mo odidi oṣù mẹ́rin rè tí n ti rí sánmà tí mo ń ṣe kálúà èmi tọ́já sí pé láìláìláìláò mi seventy thousand bó o ní ṣe ń fà mọ́ ẹ̀ o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ láì láì náà láòtì ń pè kò ní ìtumọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣé mọ̀ ṣe ní àṣírí láìláha illallah láìláha illallah láì ọgbọ́dọ̀ fa láàyè ẹ̀bẹ̀ negation ni láìláha lámàbúdà bí hákẹ́ illallah àyàfọ́lọ́ àyàfi tá a ní jẹ̀mọ́ Allah lámàbúdà bí hákẹ́ illallah. kò sẹ́ni tí jọ̀sìn tọ́sí sí lódodo àyàfọ́lọ́ àràtà gbọ́dọ̀ gbọ́yé nìyẹn máa jọ rẹ̀ lójú pẹ̀lú ìjọsìn bídíà tó ń ṣe kọ́ ti di ábídù o ti di ábídù àsìkò tó lè di ábídù ẹni tí ń nǹkan méjì ni ń bá ní wà á ṣe bá ní o fi ilẹ̀ lẹ́sẹ̀ fi yọ́ mọ́ wá ṣèwádìí àwọn àfáà káàkiri yọ́ mọ́ sọrọ àwọn ẹni ọlọ́run lẹ́yìn yọ́ mọ́ sọ̀rọ̀ sọ́kùsọ nípa wọn yóò mọ́ parọ́ àwọn ẹni ọlọ́run ó sì bẹ̀rẹ̀ lólùjọsìn bọ́lọ̀ àsẹ́ni tí ò ti lè sàwọn nǹkan méjì yìí fàlàísà bí ábìdé kèé sẹni tí ń bàbá ìtọ́lọ̀ ń bá pa láṣẹ pé kó máa ṣe ẹni tí ò bá ṣe kìí sólùjọ́sẹ̀ bọ́lọ̀ lóòrò wà lámúyẹ túrò alìmọ̀nì yíyà ánìwò lámúyẹ kún ábìdán akọ́ ìtọ́lọ̀ ń bá kọ̀ pé kó máa ṣe tí ò bá ti fi ilẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kìí sólùjọ́sẹ̀ bọ́lọ̀ lóòrò àṣẹ ẹni tí ó máa jẹ́rú ọlọ́run tó ń fi ẹ̀sẹ̀ sílẹ̀ ọlọ́jà jẹ́ kan nínú wọn ìṣẹ́ àkà náà lórí wa ìṣẹ́ àkà nìsàáyìn àfáà ni tó bá wá rí bẹ́ẹ̀ wà ìyáàkà nìsàáyìn ìwọ ọlọ́run láàmà jọ́sìn fún àṣẹ tí ń jẹ́bẹ̀ alisti anatu wá ìrànlọ́wọ́ òun ni yẹ́jìmọ́wù bẹ́yìnà lè ìbádá ti wà lístì àánà bàbá mọ́rún ní sọ́lẹ̀ àlùfẹ̀mín wọ́n ní tí ń jẹ́ ìrànlọ́wọ́ náà ní ká wá ìrànlọ́wọ́ ìmọ̀lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá wá kó nǹkan méjì pọ̀ nínú àáyà ìjọsìn àti ìrànlọ́wọ́ tó fi já sí wípé tẹ́ ẹ lórí ìtàwákùl gbígbára lé ọlọ́run gbogbo àwọn nǹkan yìí ara àjọsìn náà ló wà ṣùgbọ́n torí wípé tá a bá lọ yán ẹlòmíì ó rò pé òun kú kírun òun kú ń gbààwẹ̀ tó wọn bá ti ní ṣòro kó wọn lọ́dọ̀ Jésù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tó bá ti ní ṣòro yọba máa lórí òkè yọ máa lọ sóòrù èé ṣe mùsùlùmí gidi mùsùlùmí gidi tó bá ní ṣòro ọ̀dọ̀ Ọlọ́run ni ó lọ ìlànà súnà òun ni ó lò kèé sórí òkè lọ́rọ̀ ẹ̀ ń kàn ó ní ṣòro ọwọ́ àlọ́ lè e ṣe ẹnu mi òkè ẹnu mi lẹ̀ ẹ̀nà sáàrin ẹ̀yà sí mímá yá ṣéwù àṣẹ́tọ̀ ọba níṣòro ọ̀dọ̀ ọlọ́run ló lọ iṣẹ́ àkà láàrùn gbogbo wa iṣẹ́ àkà lẹ́sẹ̀rẹ́ àfá lẹ́ni tí yóò jẹ́ olùjọsìn fọ́lọ́run ló gbogbo àṣẹ ọ̀dọ̀ ọlọ́run ni tún máa wá ìrànlọ́wọ́ lọ ìrànlọ́wọ́ tá a wá ń sọ yìí àfá ló kó sínú gbogbo nǹkan tá a bá ti mọ̀ pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run kò sẹ́ni tó lè jẹ́ kọjá ọ̀tà àfọlọ́run kò sẹ́ni tó lè jẹ́ kí n tó lè kókó dìrọ̀rọ̀ àfọlọ́run àlákàlà ní lílá kò sẹ́ni tó lè mú kú ń bẹ̀ àfọlọ́run mímọ́ jẹun lójú oorun kò sẹ́ni tó lè ní ọmọ jẹun lójú oorun mọ́ àfọlọ́run àwọn ọmọ rẹ orí dùnú lórí wọn kò sẹ́ni tó lè jẹ́ orí dùnú lórí ọmọ àfọlọ́hun àwọn ọmọ rẹ tó rí dùnú lórí wọn ọ̀fẹ́ tó rí bànújẹ́ mọ́ kò sẹ́ni tí ò lè jẹ́ orí bànújẹ́ àfọlọ́hun ọ̀nkọ́lé lọ ilé bá di kọ̀ ọdún kìíní kọ̀ ọdún kejì kọ̀ ọdún karùn-ún kẹwàá ilé wà lójú kan kò sẹ́ni tó lè jẹ́ ọ parí ilé rẹ̀ àfọlọ́run ó fẹ́ ra ilẹ̀ ọba ti wá kówó jọpọ̀ ralẹ̀ ìṣòro kan ọba tó dé yọọba gbọ́wó lọ kò sẹ́ni tó lè ralẹ̀ fún ọ àbí tí ó ti ẹ̀ra odidi ilé gan fún ọ pé mọ̀ wò lè ralẹ̀ ilé gan mo fẹ́ rà fún ọ àwọn ẹgbẹ́ rẹ ti ń gun mọ́tò lọ́wọ́ á rí sí ṣòro ọwọ́ á fẹ́ ra mọ́tò torí bọ́ fẹ́ gun mọ́tò lásán lọ́wọ́ á lọ dìdàkudà kò sẹ́ni tó lè ra mọ́tò fún àfọlọ́hún ọ̀hún wá ìgbéga promotion lẹ́nu ọ̀sẹ̀ torí kán lè bá fún ọ nígbéga wá lọ́jọ́ ẹgbẹ́ ògbóni bí wọ́n ṣe ṣe fọ́ọ̀mù ìyá wa kan wọ́n ní kò ní di àti tó bá jọ ẹgbẹ́ ògbó ni ó lóun ò ní jọ ẹgbẹ́ ògbó ni òun ò ní jọ ẹgbẹ́ ayé fẹ́ ó ti di sáà lónìí nínú àwọn àgbàlagbà bàbá wa nínú ẹ̀sìn ni ó sì ti di sáà lónìí kọ̀dẹ̀jọ́ ẹgbẹ́ ògbó ni tó fi di sáà ní di ní yunifásitì yìí àbí kó máa lọ sọ́ọ̀sì kó ṣé pòfẹ́sọ̀ náà fi ń wà ní jẹ́nà ni torí pẹ́lú mi wá ń wà nǹkan kan ní olé ayé ọba fọlọ́run ọba sílẹ̀ àṣetọ́ bá ti di bá a nídìí ìrànlọ́wọ́ igbó láàlọ́ ọ̀dọ̀ ọlọ́run bó o la ṣe wá máa ń sàlọ̀ ọ̀dọ̀ ọlọ́run só orí ntọ́lọ́run máa ń nífẹ̀ẹ́ sí jù òun náà ni kẹ́sírọ́tù sùjúùdù jọ ń torí ọlọ́run gbọ́ mi lónìí wàláì inú mọ́sálásí ọlọ́run láti ń ṣe tẹ̀síìrì yìí orí mímbàrí la wà yìí nínú tó dá wa lójú pọ̀ dọ́dọ̀ ọlọ́run téèyàn bá lè kírun fọ́lọ́run púpọ̀ tó ń ṣe náà fìlà lóru tó fi ń bẹ lọ́n ìṣẹ̀mí ayé rẹ̀ yóò lójútù ìwọ máa bẹ lọ́n pé wọ́n lọ́n ìtọ́ jẹ́ òkè ìṣòro ní ìṣẹ̀mí ayé mi rè bá ń sọ di pẹ̀tẹ́lẹ̀ yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ kódà gbogbo àwọn èèyàn bí èṣù àwọn èṣù bí èèyàn nínú èèyàn àtàǹjẹ̀ náà tán bá fẹ́ máa náwó si ọ àwọn àlàáyínà á kù àwọn olójú ugwu tí wọn ó wò nǹkan tí yóò sì bàjẹ́ tí wọn bá wá ń bẹ awọn àwọn gáàmà pé agbára àwọn ọ̀lẹ́ ni òtún bá tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kùránì ọwọ́ ají lóru ọwọ́ àṣẹ náà fílà lẹ́ni tí ó máa sunkún ọba ti wá wà ní ìforíkanlẹ̀ nínú òun jù náà lórí rẹ tọ́ ọba ti wá ó rí báwọn tán ìyá eléṣù wọ́n ń forí balẹ̀ fésù àwọn èèyàn tí wọ́n ń ṣe òòṣà wọ́n wà á forí balẹ̀ mo yíká ọ̀tún o mo yíká òsì ìwọ́ wà á yíká fọ́lọ̀ bó o ló ṣe yíká fọ́lọ̀ pẹ̀lú kọ́ o ṣe sùjúdù ọwọ́ a máa ṣàdúrà ní kíkankíkan wọ ọlọ́run òkè ìṣòro mi òun ni wípé bí n bá dáwọ́lé nǹkan ṣe ni kèé lá yọrí sí dáadáa ọlọ́run jẹ́ òyọrí sí dáadáa tó máa wá sọkún sọ́nà ọlọ́run ìwọ ọlọ́run ẹkún ìbànújẹ́ ni mo ń sọ ìbánisọ́ dídùn ìwọ wa máa ṣe náfìlà bẹ́ẹ̀ lọ máa ṣe bẹ́ẹ̀ lọ máa ṣe bẹ́ẹ̀ lọ wàláì ọlọ́run bọ́ gbàdúrà rẹ ọ̀nà tọ́nà wá lè gbàdúrà sí ló pín sí mẹ́ta ó lè já sí gbàdúrà tó ń ṣe yẹn kọ́ lọ́wọ́ bọ́ fi pamọ́ nínú àlìjánná wàá padà gbá o lose ó lè já sí gbàdúrà tó ń ṣe àwọn ìṣòro míì tó tó ń bọ̀ tí wọn ò fojú rí ọlọ́run máa fi clear rẹ̀ ẹlẹ́kẹta ọlọ́run wàá kọlé ọlọ́wọ́ pé mo ti gbọ́ clear ṣòro kò sí ṣòro mọ́ fún ọ yá gbà ìtọ́ ọ̀tọ̀rọ̀ mo fi lé ọlọ́wọ́ gbogbo tá à ń tọrọ ọlọ́run kò fi lé ọlọ́wọ́. náfìlà mélòó ló ti ṣe lóru tó o ti fi bẹ lọ́hùn tó o fi wá lọ ṣọ́ọ̀tì náfìlà mélòó ló ti ṣe lóru lẹ́yìn ìran ọ̀ràn yẹn tó o fi lórí òkè ẹ monday thursday mélòó ló ti gbà tọrọ rẹ fi wá dúpọ lọ pàtẹ́wọ́ àsáwà tá a jẹ́ mùsùlùmí a ní ìdá lọ́wọ́ kí ni ìdá náà àdùá kéèyàn ọmọ ẹbẹ lọ́hùn wàtàwá kúlù alẹ́ yìí kéèyàn wá gbára lọ́lọ́ só lòdà yẹn sẹ́mi náà lòdà yẹn sèbémi àti ẹ á sùn lọ lóru ní àsùn fanfan tẹ̀fan àlẹ́ ìkàlẹ́ yìí ló ń tọ̀ wí ló èso ọ̀wà àtọ̀sẹ́lómi létí pé máa sùn lọ. rọmọdọ́nà ló tún dé yìí tọ́ba ti dẹnu ẹlẹ̀ láì tẹ́ ti dẹnu ẹlẹ̀ látàlẹ́ tílẹ̀ ó fi máa kò ní jí kankan kò ní bẹ́ lọ kankan àṣẹ ká sọ́ra kéṣù ọmọ jẹ wá lérè ìṣẹ́ àkà náà àbúlò wá ìṣẹ́ àkà náà sẹ́rẹ́ àfáà nínú ọ̀nà tá a máa ń gbà wá lọ́wọ́ ọlọ́run òun ni bisolati làhájà bisolati àlàhájà tọ́ ọ bá ti ní bùkátà kan tọ́ ọ fẹ́ kọ́lọ̀ wọ́n bọ́ ọgbọ́ yá ṣe náà fi làárá ka méjì ó kéré jù kò sígbà tó ò lè ṣe kò sígbà tó ò lè ṣe náà fi làyẹ ò lè ṣe láàárọ̀ ò lè ṣe lásìkò òdùá ò lè ṣe lẹ́yìn ìran ò lè ṣe lóru ò lè ṣe lálẹ́ súnmùrà tọ́ bá rọ̀ ọlọ́run ní gbogbo ọkà tàbátì àdá kàlámùtàrà káífà gbogbo ọka kúlí àyálí káfíìrú náà kakúlé wà láwù gbogbo ọka amánà rọ̀súlù kakùlé sí yìí kò sí tó lè kà nínú Quran tó ọba ti wá ṣe náfìlà yẹn tán wà tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run ọwà tọ̀rọ̀ tó ọba ń fẹ́ ìwọ Ọlọ́run náfìlà tí mo ṣe bùkátà kan mo fẹ́ ṣe náwó mo fẹ́ ṣe kíni mo fẹ́ ṣe súnmọ́ ọmọ níjọ́ mẹ́jọ ìwọ Ọlọ́run bòmí láṣìírí jọ́ méje tí ń bọ̀ ìkòwé súnmọ́ ọmọ tí mo fẹ́ ṣe èyí lówó kàkà lọ́wọ́ bòmí láṣìírí ìyàwó rẹ̀ bímọ níjọ́ tí mo bẹ̀rẹ̀ náfìlà òkú lówó ẹ̀rọ lọ́wọ́ kò sówó tèrè wọ́ kò sówó rẹ̀ sí wà láì máa bẹ̀ lọ́wọ́ àṣírí ọlọ́run gbò tí wọ́n bá rí àwa ti rí rí ọmọ wa tó bímọ tí ò sí nǹkan kan lọ́ba ń bẹ̀ lọ́wọ́ súnà ọmọ kújọ́ kan ẹnìkan mélùú wá wá jẹ̀mọ́ okòwò ògẹ́ni okòwò ata súnà ọba bá dé ṣèbọ́lọ̀ ọba ni aláwọ̀lọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ṣùgbọ́n ṣòro tá a nílò ní ni pé a lè bẹ lọ́hùn mọ́ àṣẹ́sọ látòlá ájà tó ọba ti ní bùkátà kan tó ọfẹ́ kọ́nà ọmọ ọgbọ́n ọfẹ́ ṣèdánwò ọfẹ́ ṣe wáyẹ́kì ọfẹ́ ṣe jáàmù o sì fẹ́ jáàmù nínú jáàmù ọ̀hún wá admission sí yunifásitì ọ̀hún wá sí poli ọ̀hún wá sẹ́ńsì ọwọ́ àtọ́nípa ọbẹ̀ ẹ̀sẹ̀ jáàmù ọwọ́ àlọ́ ọwọ́ ọ̀sẹ̀ kan tó mọ̀ fífọ ojú ọyẹ là bá a fọmọ lójú àrí ojú rẹ̀ ọ̀fọ̀ dànù. èyí kó o máa kàwé kọ̀ kàwé ọmọ tó fẹ́ ṣe jáàmù orí Facebook lẹ́ẹ̀tì máa bá lẹ́ẹ̀mẹwàá tí ọmọ crack jokes ọmọ tí ó ṣe jáàmù WhatsApp lẹ́ẹ̀tì máa bá kòǹgò ọmọ tí ó ṣe jáàmù yọmọ gbá bọ́ọ̀lù káàkiri ọmọ tí ó ṣe exam ẹ̀rí tí ọ̀kàwé kankan èyí tó tún wá kàwé ọba confidence tó pa àkọsàdúrà kò bẹ lọ ó ti wà too sure of himself or herself pé ah mo jẹ́rìí ara mi àṣẹ ẹ̀sáàmù tó wọ́n fẹ́ ṣe yẹn bùkátà kan ni ọ wàá ṣe náà fìlà ọmọ ẹ̀bẹ̀ lọ́wọ́ lójúmọ́ ó sì lẹ́sẹ̀ lónìí kọ́ ọmọ ṣe lọ́la àdúrà ni wàkọ̀dì òmìnirínà bilhafi dùá wọ́n ti pa wá láṣẹ a lè rìpíìtì àdúà a lè tẹ pẹlẹ má dùà torí pé àdúà gangan ó wà ní ìbáàdà ìjọsìn ni ẹ̀yẹ́ lè ṣàdúà fún àìmọye ọdún kọ́ lọ́wọ́ tó gbàdúà rẹ̀ ṣùgbọ́n bó ṣe ń ṣàdúà yẹn ọmọ gba láàdá lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá jàmá tó bá wá rí bẹ́ẹ̀ àṣeká bá tún ní nǹkan tá a fẹ́ gbọ́ àrọ̀ ọ̀nà tó ní sọ̀láàtù listikhara ìrun èyí tá a fi máa ń wá ọlọ́run lólùbánisẹ̀sà ṣùgbọ́n táwọn èèyàn ka istikhara kó lónìí pé ẹ bá wọn kọ àtìyàwó nìkan rárá istikhara jù bá lọ kódà tó o bá fẹ́ ra bàtà o lọ ra bàtà lọ́la lọ́jà ṣe istikhara lẹ́yìn àtọ̀lá pé bàtà tí mò ń lọ rà ọlọ́run èyí tí ọba lóore ní ọjọ́ ìsìnkú gẹ̀rẹ́ ṣe ẹ̀gbá òrò pé bàtà kó tó wá ṣe istikhara irú dèbèrè wọlé lẹ́yìn ẹ ń lọ ọjà ẹ fẹ́ lọ ra nǹkan tẹ́ ìṣètùnú àwẹ̀ lọ́la ṣe ń sì kára tó lọ ní tí ọ̀dà ni ojú àdúrà lọ́jà o bùkátà kan ni ọmọ ṣẹ́ rẹ tọ́ nǹkan ṣẹ́ yóò gbà yọ̀dá lọ́dọ̀ rẹ bùkátà kan ni bẹ́ẹ̀ náà lórí ọfẹ́ lọ kọ́ṣẹ́ ṣẹ́ṣẹ́ ṣúmẹ́kì ní kọ́kọ́ ni àbíté lọ́rìn ṣe ń sì kára lórí ẹ̀ ọfẹ́ sẹ́rìn àjò ṣé kọ́ ọ lọ ní ọ̀dà ni àbíkọ́ ọmọ lọ ṣe ń sì kára lórí ẹ̀ tí ọ̀bá ti ní dáa kò ní rọrùn tí yóò bá dá ọlọ́run ṣe rọrùn ló dẹ̀ fàlù àríkà sí ìyáka náà búdú wa ìyáka náà sàáyì àṣewọ ọlọ́run láàmà jọ́sìn fún ọ̀dọ̀ ẹ láàmà wárán lọ́wọ́ wa àáfàá ní tó bá rí bẹ́ẹ̀ tá a bá ti lè gbọ́ eléyìí á ti mọ̀ bọ́lọ́run ọba àlekè ọlá nìkan òun ọba tó tó wa ó lè wọ́n rọ̀ mọ́ ọ. àmàna bíi wà á lẹ́yìn ìtawà àlùfáàlùmá. àsọ̀rọ̀ ọba wa naa ni ọba rahman ọba onike to pọ̀ àwa gbà ọ́ gbọ́ òun la sì bára lé àsárapá agbára ni a bá sallallahu alaihi wasallam ó ní ẹ̀mọ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ nínú àdínsì èyí tí àbá máa já tí wọ́n ìmáàmù Bukhari bawa, wa nínú aládàbùlẹ̀ mufrọ̀ ìmáàmù Tirmidhi àtàwọn mìíràn àwọn àfúnni àdí wọn bá wa. anábì sallallahu alaihi wasallam ó ní man lam yad'u Allaha yaghdabu alayhi ẹni tí è bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì máa bínú sí bọ́yá bínú ọlọ́run gan ní ń bẹ lórí rẹ tí gbogbo nǹkan fi ń dàrú ṣé wọ́n ń bẹ lọ́run èyàn gbọ́dọ̀ máa bẹ lọ́run ni àìbẹ lọ́run ni tó ń túmọ̀ sí ni pé you are arrogant Emi rẹ ga sọ́lọ̀ ṣé jésù lọ́mọ wá bẹ̀ sókè ìbàdàn lọ́mọ bẹ̀ sọ̀sùn òṣogbo lọ́mọ bẹ, ṣéwù lọ́mọ bẹ, sánábì lọ́mọ bẹ, ṣé màlẹ́kà bẹ, bẹ̀ ta lámọ bẹ̀ Allah iyyaka na'budu wa iyyaka nasta'in àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ mímọ̀ wárán lọ́wọ́ lọ́ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ fúnra nínú àwọn ìran ìjọsìn èyí tá a fi máa wárí fọ́lọ̀ èyí tá a fi máa sin ọlọ́run ọba àdìkẹ́ ọlá á dúró níbí lónìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run àti ìparí ìyáàkà náà burú wá ìyáàkà náà stẹ̀yìn tó bá wá di lọ́la àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí dì wọ́n nínú ìyáàkà náà burú wá ìyáàkà náà stẹ̀yìn bákan náà gbogbo ẹni tó bá wá ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tó bá ń wárán lọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ni ìdájọ́ wọn ọ̀la lámàyànjú ẹ̀bí ìdìlà ìtàhálà kọ́lọ̀ tó ra àlé tí sọ́ra lọ. àwọn èèyàn pọ̀ nínú olú yìí àwọn èèyàn pọ̀ lágbàáyé tí sì jẹ́ mùsùlùmí ìwọ mùsùlùmí náà tó dá jésù kó abraham kó o sin ọlọ́run tó dá Mósè kó o sin ọlọ́run tó dá Odùduwà kó o sin ọlọ́run tó dá Ṣàngó kó o sin ọlọ́run tó dá Ògún kó o sin ọlọ́run tó dá Bàtálá kó o sin ọlọ́run tó dá Ọ̀rànmíyàn kó o sin ọlọ́run tó dá eégún kó o sin ọlọ́run tó dá kéde Ọ̀ṣun Òṣogbo àti gbogbo ọ̀kan táwọn èèyàn ń ṣe lẹ́yìn ọlọ́run tó o bá ti wá ń sin ọlọ́run a pé o ti wà nínú àwọn àṣáágù ìyáàkà náà àbúdù wá ìyáàkà nìsàyìn ọlọ́run àtèmi àti yín ọlọ́run ni ó já máa sin àpadà sí ibú tá a fi máa sin nǹkan mìíràn lẹ́yìn ọ̀nà ọlọ́run ó tọ́ sí wa ni ó já lè máa wá ràn lọ́wọ́ lọ má lè máa wá lọ sọ́dọ̀ má wa lọ bọ́lẹ̀ lè wá lọ sọ́dọ̀ ohun tí ò lẹ́nu lè lọ sọ́dọ̀ ohun tọ́lẹ́nu tí ọlọ́run ni ó já máa wá lọ tá a bá ti wá ń jọ́sìn fọ́lọ́ ọlọ́run máa gbàjọ́sìn wa tá a bá ti ń wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa gbàdúrà wa subhanaka